sòtì hadith tí àwọn ọmọ ìyá wa jama'atu tabligh tí wọ́n máa ń kà ó pín sí ọ̀nà méjì àkọ́kọ́ ń bẹ̀ òun ni fadailul a'mal ó gbajúmọ̀ pé tí wọ́n ka tírà kan tí wọ́n ń pè ní fadailul a'mal eléyìí tí ó túmọ̀ sí wípé àwọn ọlá tó ń bẹ fún iṣẹ́ olóore iṣẹ́ àwọn ọlá tí ń bẹ fún iṣẹ́ tó sì jẹ pé kan nínú àwọn tí wọ́n jẹ́ àfa wọn ni wọ́n kó síra náà jọ síra náà àwọn àyà Kùránì díẹ̀ ó wà ń bẹ̀ àwọn hadithi díẹ̀ ó wà ń bẹ̀ àwọn ọ̀rọ̀ ìtàn lóríṣiríṣi ó wà ń bẹ̀ ìtàn yìí wà tí ní ó ìtàn rere àbáwọn ẹlòmíì tó pé jọ ń nígbà tí yìí tó kọ síra yìí òun tí fàbọ̀ ìlú àmàlì tó kó sínú nìyẹn ṣùgbọ́n nínú tírà yìí wá ní àwọn oríṣiríṣi nǹkan ní tírà yìí kó sínú láwọn nǹkan tó jẹ́ wípé tí a bá wò ó yapa ìpìlẹ̀ Islam ó yapa ìjọkan ṣoṣo ọlọ́wọ́n ọba ó sì yapa àwọn nǹkan tí Islam dúró lé lórí àwọn nǹkan àdádálẹ̀ ní ìwà bẹ́ẹ̀ àwọn kòrọ̀fàt àwọn ìtàn ìjàpá àti yánribo àbámọ̀dá lóríṣiríṣi láwọn ìtàn tó jẹ́ pé téèyàn bá gbọ́ èèyàn á padà máa rí àwọn ìpìlẹ̀ Islam tó jẹ́ wípé àwọn ọ̀tàn yìí tí wọ́n pa wọn so àgbàlùsì ní àwọn ọ̀rọ̀ asọ́dùn ó wà ń bẹ rẹpẹtẹ rẹpẹtẹ láwọn ọ̀rọ̀ asọ́dùn so gbogbo eléyìí ohun tí àwọn gbàlérò náà ní wípé wọ́n fẹ́ fi gbé àwọn èèyàn gbẹ pé kí wọ́n ṣe dáadáa kí wọ́n sì máa kọ́ ṣe àwọn ẹni rẹ̀ ṣùgbọ́n àti mọ̀ gbogbo ohun tí a bá fẹ́ fi pe àwọn èèyàn sí ojú ọ̀nà òdodo òun náà gbọ́dọ̀ jẹ́ òdodo tó fi jẹ́ pé irú tíra báyìí tíra tí a gbọ́dọ̀ jìnnà sí ni látara àwọn nǹkan tó kó sínú tíra ilé kejì tí yóò gbajúmọ̀ tí wọ́n máa lò ni Riyadu Salihin Riyadu Salihin ọgbà àwọn ẹni rẹ tí tí wọ́n kọ kẹ́ àti gbogbo àwọn ẹ̀rí tíra eléyìí ni ó kó sínú alukur'an ayatul àwọn àyà kur'an ó sì kó sínú àwọn hadithi anabi muhammad sallallahu alayhi wa sallam hadithi tí tíra kó sínú ní one thousand five hundred nínú gbogbo hadithi one thousand five hundred àwọn eléyìí tí ẹnu kùn tó jẹ́ pé àwọn afáàn sọ pé bóyá kò fẹsẹ̀ rinlẹ̀ kò sọ̀hẹ́ wọn ò lọ. tó ti yé nínú àwọn twenty seven àti twenty eight wá ní èyí tó pọ̀ jù bẹ́ẹ̀ náà ni wọ́n ní àwọn ìpìlẹ̀ tí wọ́n lè gbára lé nínú Quran torí wípé gbogbo àwọn ọ̀rọ̀ tí àfa mú wá náà ni a ti kọ́kọ́ mú àyà Quran tó ń tọ́ka sí nǹkan yẹn wá so gbogbo àwọn ọ̀rọ̀ tó wà lórí Riyadu Salihin pátápátá la lè gbára lé torí pé àwọn bíi tí ó ju twenty something tí mo sọ yẹn lọ tí o fẹsẹ̀ rìn rẹ̀ wọ́n ní àwọn nǹkan míì tó fẹsẹ̀ nílẹ̀ tó túmọ̀ sí ohun táwọn nǹkan yẹn tí wọ́n ń túmọ̀ sí so tíra eléyìí lè tíra tó yẹ kí gbogbo mùsùlùmí pátápátá kó ní nílé ni tí ò bá mọ lárúbáwẹ̀ kó ní tí wọ́n ti tú sí èdè tí ó gbọ́ torí àǹfààní tó wà níbi tíra náà tíra tó yẹ ká máa dùgbé sí ayé wa pẹ̀lú ẹ̀mí kọ́nà ọba kó fi wá ṣe kò gẹ́ dáadáa sòun tó kọ̀ wá dájú fún tíra yìí náà ni wípé kó má jẹ́ ohun tí irú wa ògiri wa sákọ̀ kì mọ́lẹ̀ tá a máa kà torí tá a bá ti kà bẹ́ẹ̀ a máa tú pẹ̀lú fẹnu wa bí ó ń ṣe pé ká wá yìí táwọn àfáà ti ṣàlàyé ẹ̀ tí wọ́n máa mú ẹ̀kọ́ kọ̀ọ̀kan tó wà lábẹ́ hadisi kọ̀ọ̀kan tí wọ́n á mú wa tabara wọn tí wọ́n gbọ́ lárúbáwá láàrin wa tí wọ́n máa kà àwa tabara fẹ́ ka english ẹ̀ ká ka english tó jẹ́ pé àwọn àfáà ti ṣiṣẹ́ lé lórí àwọn english míì wà tó jẹ́ pé wọ́n ti rọra mú ìtumọ̀ ráńpẹ́ wọ́n á mú wá sábẹ́ hadith kọ̀ọ̀kan kábà lè gbọ́ yé gẹ́gẹ́ bí àlàyé lẹ́yìn ìgbà tó bá translate ẹ̀sìn èdè ìwà àbẹ́dí òyìnbó sòtá bá ń lo ilé ìkùn tó dáa ni kọ́lọ̀ kò fi wá ṣe ìkùn gbé dáadáa ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ yẹn kí àwọn èèyàn jùlọ sí ẹni tó dáa kọ́lọ̀ kò fi wá ṣe ìkùn gbé dáadáa. sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in.